ẹ ṣe ẹ òbílì ẹ kíní kan fi ṣe kíní kan in Jesus name orí yín ò da èmi wá jẹ gọlíbù fọlù àbí tiyín ẹ̀yin tẹ́ gbádùn hmm. ẹ níṣòro gan mo ń dọ́gbọ́n ṣòfófó fún yín ká ẹ̀yin tẹ́ bá mọ ohun tó ń blọọgì mú yín nìkan sọ fún kó wọn stop ẹni mò ń criticize ẹ ẹ ẹ ah, eh, you you want you have him as your daughter you have him as age mate orí yín ò dáa when you see an enemy you can't recognize enemy èmi jọ enemy Àgbàlá Gabriel alẹ́ ẹ ponú sẹ̀ ẹ ponú gan. Ah, hello ẹ káàárọ̀ koko. kọ́kọ́ lọ́dọ̀ Àgbàlá Gabriel Muyideen Lawal. ń bọ̀. orúkọ mi ni kí wọ́n mú wá ǹjẹ́ jẹ́ pé àwọn human rights organization yìí tí wọ́n ń jà fún tí wọ́n dúró fún. ẹ̀yin tẹ́ lọ́pọlọ ẹ bọ́ síbí jàre. ǹjẹ́ ẹnìkan ní. ń nù. àkọ́kọ́ òun ni ọ̀rọ̀ Muyideen.

léyìí tó jẹ́ pé àwọn human rights organization yìí tí wọ́n ń jà fún tí wọ́n dúró fún. ǹjẹ́ ẹnìkan ní. which link link wo nìyẹn did you send me anything which link sanusi raimi you are sending me link i don't open link i'm sorry i'm not going to open it. what's the link for gbọ́n òtútù. what's it for. àti ẹni tí ó ń sá àtàrí lóòrùn ní nàìjíríà. ta ló sẹ́ni tó send mi link yẹn Kini link yẹn wa fun kilo ló i don't open link on my page Kilo ló ṣẹlẹ̀ link wo kí ló wà drop your message here. Kilo wa wà ń bi link tó send sí mi ẹni kí n open. Kilo ló ṣe dílíǹkì yẹn kí ló wà Sanusi kí ló wà ń bẹ̀ kí ló wà ń bi link what's the link for ṣé kò ní nǹkan tó wà ń bẹ̀ ni give me the update I don't open link I'm sorry I don't open link tẹ́ẹ̀ bá ti lè ṣàlàyé tó ṣẹlẹ̀ ń bíbá yìí I don't open link ẹ máa gbọ́ lọ. rídà àwọn fẹ́ máa fi ṣe àwọn ọmọ èèyàn lóore kí wọ́n mówó wá kí wọ́n dáwó wá kí wọ́n dẹ̀ máa dáwó náà kí ẹni tí wọ́n wá ń dáwó fún kó máa ṣe owó yẹn bó ṣe fẹ́ àti bó ṣe wù ú now ẹ jẹ́ ká máa ẹ jẹ́ ká rọra máa analyse bí mo ó ṣe ń wá lẹ́yọ kọ̀ọ̀kan yẹn now barista ní pé kí ni nǹkan tí Muyideen fẹ́ pé number one nǹkan tó yẹ kán look into pé kí ni nǹkan tí Muyideen fẹ́ láti ọ̀dọ̀ Àgbàlá Gabriel right kí ni àwọn kí ni nǹkan tí Muyideen fẹ́ gan what does he want from Àgbàlá Gabriel right number one nìyẹn dẹ̀ wọ́n tún wá ń sọ̀rọ̀ nípa àwọn onínúure àwọn onínúure àwọn giver àwọn tó ń donate láti fi support àwọn tí wọ́n need the help tí wọ́n wà nílùú òyìnbó àwọn tó wà ní nàìjíríà àwọn tí wọ́n forí pa oòrùn láti make láti support the fellow human being àwọn tí wọ́n wà nílùú òyìnbó tán máa lọ ẹlòmíì máa wà lórí ìdúró twelve hours ẹ̀jẹ̀ orí ó máa ẹ̀jẹ̀ orí máa ṣànṣẹ́ ó máa ṣànṣẹ́sẹ̀ ẹlòmíì máa wà lórí ìjókòó tó bá máa jó dìde báyìí cramp máa gbé ni ẹlòmíì báyìí bó ṣe ń fàgbẹ́ ló ń yọ páàdì nídìí ìyá arúgbó tó yẹ pé ẹni tí ò lè nù dí tí ò lè nù ìdí àti ṣàǹdí fọ́ọ̀mù ẹ̀gán ló lè di wàhálà àwọn míì wà tó yẹ pé they are live from one job to another ni tí wọ́n dẹ̀ ń wò pé òkè wọn torí pé bóyá báwọn ṣe ń rí owó tí wọ́n dẹ̀ ń ṣàánú mẹ̀kúnnù kí èèyàn kan wá wà kó wá máa mismanage owó yẹn ìyẹn ni number two tí barista ń bá wa sọ lọ́wọ́ ẹ máa gbọ́ yòókù lọ. wọ́n ní ẹ̀tọ́ láti béèrè pé owó tó ń béèrè tá à ń dá fún ẹ inú àsùnwọ̀n wo ló ń kó sí. wọ́n ní wọ́n ní right láti béèrè pé báwo ló ṣe ń ná owó táwọn ń donate do you understand they have right to request for the the accountability of you know so ìyẹn ẹ máa gbọ́ ṣó clear àṣàṣe ń gbọ́ ṣá àbí kí n lo speaker. báwo ló ṣe ń ná owó yẹn àwọn ìgbìmọ̀ mélòó board of trustees mélòó ló ń dá sí ọ̀rọ̀ bí ẹ ṣe máa bí owó ṣe wọlé tí wọ́n mọ bí owó ṣe wọlé bí wọ́n ṣe ná. fún àpẹẹrẹ tá a bá sọ pé a dá owó fún Muideen owó tá a dá fún Muideen iye iye wo ni owó yẹn kí wọ́n ní ká fi ṣe ǹjẹ́ a fi ṣe ohun tí wọ́n ní ká fi ṣe yẹn ok wọ́n ní ká kọ́lé ok a kọ́lé báwo la ṣe kọ́ ilé yẹn báwo la ṣe ra ilẹ̀ <clears throat> àwọn ìgbìmọ̀ owó mélòó ló ṣe ìdúnadúrà lórí ilẹ̀ tí a rà yẹn ibo la rà á sí. Si now ajá yanrìn ajá òkúta ajá símẹ́ǹtì ajá kínní àwọn vouchers wo la la rèsì fún àwọn nǹkan yẹn. àwọn sọ bó ṣe yẹ kó rí. àwọn wo ló mójútó tó mọ́nítọ̀ execution of that project. mi ò rò pé Àgbàlá Gabriel tí ì tó yẹn ó ṣẹ̀ṣẹ̀ lọ open account. àwọn aráàlú tí wọ́n ní ẹ̀tọ́ láti mọ̀ nìyẹn tí àwọn human rights committee on their own tí wọ́n ní ẹ̀tọ́ láti béèrè béèrè. Hmm. The right to ask question, the right of information. Nítorí tí ìfẹ́ wojú yín, á wojú yín. Nítorí tí ọmọ Nàìjíríà. so ẹ má jẹ́ kí ká gbé síra wọn ká sì gbé so there are two issues involved the issues of Muideen and Agbala Gabriel so tí wọ́n bá lọ fún ADR there is no problem about that the other issue tó relate mọ́ ẹ̀tọ́ ọmọnìyàn. To relate more, the right to demand for accountability and transparency. So it is important we get this clear and we trash them out once and for all. There's no sentiment about it. This is not about ethnicity or, or religion. religiosity. Bó lè jẹ́ pé Jésù kan náà tún jẹyọ níbẹ̀ kí tí èèyàn bá ń polóyí pé òun ń gba owó láti ran èèyàn lọ́wọ́ láti ṣe humanitarian services. Ìjọ ní ẹ̀tọ́ láti tún máa lo àǹfààní yẹn láti máa fi polongo ẹ̀sìn rẹ̀ well depends. wá jẹ́ pé gbogbo ẹni tó bá jẹ àǹfààní yìí àfi kó rẹ́dì láti darapọ̀ mọ́ ìjọsìn rẹ̀ so iṣu kan tún nìyẹn so gbogbo wa àlè sùn ká kọrú dàbí kan náà nà ó. àbí. gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n nídìí láti investigate Àgbàlá Gabriel fún it goes beyond the issue of uh, eh, Muideen. So that is the way I see it. So gbogbo àwọn tó wá ń jáde tó ń bú ebú tó ń ṣe kínní a lè gbé wọn fún cyber stalking and cyber bullying. Ipe mm-hmm. nítorí à ń béèrè ẹ̀tọ́ fún ẹni báyìí àbí nítorí à ń béèrè àwọn ìbéèrè. Mm-hmm ni bá bẹ̀rẹ̀ sí í ta ẹnu wọn lọ́fà ni wọ́n ń sọ bótìbótì káàkiri tí wọ́n ń ṣépè tí ṣe gbogbo ẹ̀. Hmm. èpè wọn ò lè ran ẹran. èpè lẹ́hùn má gbọ̀n rìn. àdúrà tí wọ́n ṣe fúnra wọn sógbà náà. sógbà náà ti àdúrà tí ìgbà lórí lórí ara yín àtàwọn ọmọ yín. we must not muddle them up. bẹ́ẹ̀ni. ṣe ti rí bẹ́ẹ̀ yẹn. ẹ̀yin tẹ́ ń tẹ́ kiri ẹ̀yin tẹ́ ń kiri ẹ̀yin bloggers ẹ̀yin tẹ́ ń kiri tẹ́ ń ṣépè tẹ́ ń fáwọn ẹni ẹlẹ́ni ṣépè ẹ́ ẹni tó sọ̀rọ̀ tó barista ni barista lẹni tó sọ̀rọ̀ tó sìn kọ̀lìtì náà tún ṣe Sani Adé ò gbẹ̀yìn mi ni play àwọn yẹn fún yín sìn eléyìí ni mo fẹ́ kẹ́ lọ digest kẹ́ digest ẹ̀ dáadáa ìgbà tí mo jáde wá tí mò ń pariwo pótó yín ẹgbẹ́nu lọ́wọ́ ẹ dákẹ́ Muyideen ló lọ Ọ̀yọ́ tó tọ̀yọ́ bọ̀ Muyideen ló ní nǹkan ṣe òun tó sá jáde kúrò nínú àgbàlá ẹ béèrè pé kí ló lè kú òǹbẹ ẹ̀yin alábòsí ẹ bí Muyideen ipe kí ló lé Muyideen kí ló dé kí ló rí tó fi sá lọ́dọ̀ olóore ẹ béèrè lọ́wọ́ Muyideen o ipe why ẹ fi yàyà lẹ̀ ń tiẹ̀ <laughs> gbogbo wọn náà máa gbélé ẹyọ kọ̀ọ̀kan àtàfà ẹlẹ́nu jáwáyà tí ń ṣe pé mo ń sọ fún yín pé ó ti tó yín ẹ dákẹ́ ẹ dákẹ́ ẹ dáhùn ṣé ẹ ti gbọ́n tí lọ́ọ̀yà barista sọ ẹ lórí yín ò ti pè àwọn kan ṣì wà lọ́ndà comment section ẹ ìmí ti ẹ ìmí ń bú mi olórí burúkú ni ìyá tó bí òun lọ́mọ mo ní ṣé mi lọ lórí burúkú àbí ìyá rẹ tó bí ẹ lọ́mọ tí ò tó ẹ tí ò tí ò fi ọpọlọ sí ẹ ló jẹ pé ọgbọ́n olè ló wà lórí tiẹ̀ náà bíi kágbàlá gbé ọ jáde báyìí kó wọ́n tọrọ owó fún ẹ inú ṣe nù yín ẹ̀yin tẹ́ ẹ ti ja wèrè yìí wọ́n bọ́ sábẹ́ comment section wọ́n bẹ̀rẹ̀ sí ń bú mi bẹ̀ ẹnu mi lẹ́sẹ̀ ah it's a scammer stupid blogger ṣé mi jọ blogger tẹ́lẹ̀ bí lọ́dún yín eh, I spend my money I spend my money on this case I spend my money I don't just I don't only support Muideen by speaking by coming on social media right láti wá sọ fún yín pé olòṣìlẹ́jọ́ for coming for Muideen àwọn ọmọ yín àwọn ọmọ yín wọ́n máa rírò àdánwò tí Muideen rí bẹ́ẹ̀ ni mo sọ fún yín because you come under my platform you are ẹ̀ ń ṣe pé ẹ̀ ń sọ oríṣiríṣi nígbà tí mo ń sọ tòótọ́ fún yín èmi tí mo rí tí mo wà nínú fíìmù tí mo wà ní sinimá tó yẹ pé mi gan wà láàrin àwọn actor mò ń sọ fún yín pé bó sinimá ìṣe lọ leléyìí mò ń fún yín ní script gbogbo ohun tó wà ńlẹ̀ bó ṣe wà ńlẹ̀ mò ń sọ fún yín bó lórí ibú lẹ́jọ́ ẹ̀rẹ́ mi ní ẹ̀rí ẹ̀ ń wo èmi èmi olúṣọlá èmi wèrè kan fi mí wí ẹ́sàbọ̀d sórí ẹ pé wèrè kan fi mí wí ẹ́sàbọ̀d ní ẹ mò ń búlì mò ń búlì mò ń búlì àgbàlá bí ò búlì àgbàlá ẹ̀yin ni mò ń bá wí ẹ̀yin ẹ̀yin sọ̀pọ̀tọ̀ òṣì o ẹ̀yin sọ̀pọ̀tọ̀ òfò tẹ́fẹ́ fi tẹ́fẹ́ ṣe pàtẹ́wọ́ bá fún ehm, dọ́kàsì tó fi wẹ̀ wọ́n nìyẹn dọ́kàsì bẹ ní kújé nísìn báyìí tó ń jẹ́jọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe pàtẹ́wọ́ fún pàtẹ́wọ́ fún pàtẹ́wọ́ fún náà nìyẹn tó fi bá rẹ̀ níbi tí ò fẹ́ à ń sọ fún yín pé kẹ́ ẹ dákẹ́ kẹ́ ẹ gbẹ́nu òṣì orí burúkú dání tẹ́ ẹ bá lọ́pọlọ tẹ́ ẹ lè rò because brain yín ò ṣiṣẹ́ mọ́ mo sọ fún yín pé ẹ mú pásítọ̀ kúrò lẹ́yìn orúkọ Démọ́lá ẹ mú pásítọ̀ yẹn jù sẹ́gbẹ̀ẹ́ kan báyìí ẹ jẹ́ ká dì pẹ̀lú Démọ́lá but ẹ̀yin mú pásítọ̀ yẹn pásítọ̀ yẹn lẹ́yìn wá gbèrú tẹ̀ ń polówó is a pastor they want to bring him down is a pastor they want orí yín ò dá èmi mo ní kó mọ dóyàwó Muyideen àbẹ́mi mo ní kó dá Muyideen dọ̀bálẹ̀ kó máa lù èmi mo ní kó máa in prison Muyideen kó máa fi ibi pa àbẹ́yìn ò gbọ́ yẹn èmi mo ní kó máa ti Muyideen mọ́lé kó ti Muyideen mọ́lé kó fi ibi pa three days yóò lọ kẹ́ ọ̀pù á ló wọn gbàwé biribiri kò ní jẹ́ kó wálé òun ò wálé wá máa ṣọkọ ìyàwó Muyideen ní ṣe é gbádùn ṣá a ní ká bá kábó lè wí ẹni ibi tó ní òun fi nǹkan sí ẹni ò ẹ gbádùn o èwo nu yín ló lè gbà àtọkùnrin àtobìnrin yín tó sọ̀rọ̀ èwo nínú yín ló lè gbarú ẹ̀ èwo nínú yín ló lè gbarú ẹ̀ kán bá ìyàwó yín kán ṣe ẹ lò kọkùnrin ṣe ẹ lò sí ìyàwó yín lásán báyìí wàhálà bá yín débi pé ó tún wá ẹ wá ó wá ṣe ṣe ṣe ṣe títí títí títí ó ká wọn mọ́ ó ṣe débi tó ti ká wọn mọ́ ó ti dùn mọ́ wọn ó ti gbádùn mọ́ wọn tọrọ mọ ìbò tó bá ti lọ clean ní office. tó bá ti lọ tó bá ti lọ clean ní office. ó ní iye wákàtí tó máa lò kó tó padà dé unfortunately for him ó gba fóònù wálé wá fi vata charge ẹnu ilé eh, solar system àwọn yẹn wá fẹ́ wọn fẹ́ wá gba fóònù wọn ló fi wá sílé wá mú fóònù if not kò yẹ kó tí ì padà dé ó ká wọn wọn bí wọ́n ti ń bára wọn sùn ẹ sì ń béèrè pé ó fojú olóore kí n gbẹ kójú olóore ó tó gún rin ṣé gi nìkan ló gún yóò gún rin ṣé bíbẹ ṣe ń pariwo mi náà ni pé ńgbà tẹ sábàdì lòun fún mi three hundred euro tó wá gbomi tó náà òun fún mi ten thousand òun ṣe kinní kan fún yín òun ṣe èmi àbẹ̀kẹ́ èmi èmi mo wọ ìlú yìí wá ní 1999 mo bí ọmọ mi ní 2000 ní 2000 and I went for mo ṣe training mo lọ sí course 2001 2002 2003 2003 mo lọ ṣe IT IT yẹn ni mo lọ ṣe tí mo fi ra African shop kẹ́ mo lè mọ bí tèmi ṣe visit nílùú yìí I did computerized payroll and accounting. Computerized payroll and accounting. Kó tó di pé mo wá ra shop ní two thousand and five. You dey whine God ni. I have certificate for care for elderly. I have certificate for uh, computerized payroll and accounting. I have certificate for psychology. Wèrè kan tí ò wá jáde school. Tó yẹ pé sugar daddy ló ń fò ló ń bá kiri at the age of thirteen tán ti ń bá sùn káàkiri secondary school. Wèrè kan wá ló Oh ní òun òun kàn máa ń rẹ́rìn-ín. Tí máa ń wò yín báyìí mo ẹ lọ bèrè mi ifo ogun màtí mi tó báyìí nìbàdàn supreme supreme ló ń sọ̀rọ̀ àwọn kan sọ pé àkíní ah, kan supreme babe yes supreme babe babe you dey wine god ni wèrè kan tó wá fílé pákó sẹ́yìnkùlé tí ò lè da ṣọ́ọ̀pù gbà tó ń ṣe kíní lọ bèrè number forty three bíi shandon street ní cork ní cork ẹ bèrè lọ́wọ́ àwọn ará dublin wọ́n ṣàlàyé fún yín èmi ń ṣe ọ̀lẹ mi ń ṣe olóòórùn tí wà ní post office sí báyìí láti two thousand and seven two thousand and seven seventeen máa pé seventeen years lọ́dún yìí tí mo ti wà ní post office tí mo ti ń ṣiṣẹ́ I work with Irish government you dey whine God ni wèrè kan tí o wá ṣakọ́pà kiri tí o fi mú mílìkì tí o fi bọ́ àwọn ọmọ ó wá ní ní twenty nineteen twenty twenty nineteen twenty twenty nítorí pé mo wà ń lé pé mo strong mo wà mo dẹ̀ wà ń lé tí sálárì mi ń lọ pàṣẹpàṣẹ tí mo lọ help wèrè kí n bá gbé àwọn pàǹtí tó ń mo bá ṣe post post tí mo máa gbé lọ bíṣẹ́ fún tí mo bá process ẹ̀ káwọn customer ilé ìrìgbà tí mo fi ọ́fíìsì mi tí mo fi support business títí ẹ̀ tó dẹ̀ sọ mi pé à cream o kinní kan cream tá aṣọlá kinní kan mi reluctantly ni mo fi accept ẹ̀ reluctantly I thought it she meant well for me bí mo pé ìṣubú ìṣubú ayé ẹ̀ ló ń I lost over up eleven million ni mo lose lórí lórí kéèsì tí mo sọ yìí gbèrè kan wá ẹ ẹ Eh? eh, eh kìnìún kan ṣe kìnìún kan you you the one god ni you don't know me èmi ju elébi nǹkan wá ní ẹ eh, kìnìún kan blogger èló ni mo ń gbà ṣé o ti rí advert tó kọjá lórí bíbá ó di ó di star mélòó tí wọ́n fún mi the star is that ó di èlò tí mo gbà níjọ́ tó ti ń wá sórí platform o ti rí ìyẹn kan kó lóun fún mi lówó ń bíbá yìí. You think I'm doing it for, for, for, for money? I'm not doing it for money. I'm doing it for humanity. I'm doing this for humanity. I spend my money. I spend my money on social media. I spend my money béèrè lọ béèrè àwọn tó tó ń tẹ̀lé mi àwọn tó àwọn guys mi tó ń tó ń tó ń tẹ̀lé mi béèrè lọ́wọ́ wọn tí mo ṣe máa ń bìzàbìzà. barista ló sọ̀rọ̀ tó ń sìn yìí ṣé mi mo tún sọ eléyìí tí mo sọ yìí gbogbo yín náà máa ṣàlàyé ọkọ̀ kan ṣé lórí yín ò pè mo sọ mí pé kẹ́ dákẹ́ ẹ̀ dáhùn. When the more you come for Muideen the more them prov them provoke àwọn people here. you are giving them provocation challenge by coming out for Muideen yẹ ìwì tẹ́ ṣe lẹ́yìn báyìí o ti da o ó ti ba nǹkan jẹ́ fún Àgbàlá Gabriel èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín because if tó ti hold meeting yẹn lọ́wọ́ ni wọ́n ti ju ìwì yẹn wọlé everybody there, gbọ́ ní platform làwọn nǹkan àwọn tó ti mẹ́rin ṣẹ́ẹ̀tì rí ṣẹ́ẹ̀tì rí ẹ̀ńtẹ́ ní ká ṣẹ́ẹ̀tì rí ṣẹ́ẹ̀tì rí ṣẹ́tìrì èmi ń jáde mò ń sọ fún yín tẹ́ bá gbọ́ lórí platform yìí authentic èmi ò rí ọ̀rọ̀ sọ tí mi bá ń lọ́rọ̀ sọ mi ní jáde wá sọ anything débi tí máa parọ́ fún yín mọ àwọn wèrè tó yẹ pé wọ́n pọtí rọ́ fún yín ẹ̀yin kan sọ sí nǹkan tó fẹ́ fún àgbàlá bẹ́gẹ̀ ṣe ó dìgbà náà nà bẹ́ẹ̀ ṣe ti bẹ́ẹ̀ ṣe ti dọ́kàsì nìyẹn tẹ́ ti ti ti ti ti ó nìyẹn ìjọ àdùmọ̀jọ́ ó ti díjọ́ òun nìkan ṣoṣo báyìí ẹ máa ti àgbàlá lọ ẹ máa ti kẹ́ máa pàtẹ́wọ́ fún un kẹ má pe àwọn olórí burúkú tó ń jáde tó ń bú Muyideen kẹ má sọ fún wọn pé kán stop àrọ tó ń dáràn lọ́rọ̀ wọn ọrùn ẹlẹ́sẹ̀ méjì náà ń dá sí ọrùn ẹlẹ́sẹ̀ méjì ló ń dá sí ẹ wá sọ pé èmi èmi ń ṣe èmi ń wá èmi ń wá èmi ń èmi ń chase clear èmi fi ta ni chase clear ta ni mo fẹ́ fi chase clear ṣe ìjọ torí ọlọ́run four one nine ó lè alágbe ni mo fẹ́ fi máa chase cloud ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ Emi change the cloud ẹni tí ò mú ọpọlọ wá ni màá fi change the cloud ẹjọ torí Ọlọ́run èmi àti ẹjọ wà level kan náà yà gbé ẹyọ pásítọ̀ kúrò lẹ́yìn orúkọ rẹ̀ ẹjọ àjọ wà level kan náà ṣé mi ń tọrọ jẹ èmi wọ́n sórí pásítọ̀ mo ti kíkẹ́ dáwọ́ wá fún mi ẹrí mi kémi gbé babara mo ti sunkún pé ẹ ẹ wá fún mínísítà o ẹ ẹ kìíní kan o kìíní kan lẹ́yìn àkáǹtì mú ìdí tí mo táwọn èèyàn olóríire àwọn olóríire tí wọ́n ní ṣàṣetì tó jẹ́ wípé ọlọ́run máa bá mi nígbà tí ó bá kù díẹ̀ káàtó báyìí fún ọmọ wọn olóore máa jáde ní yóò jáde ní àríwá yóò jáde ní gúúsù yóò jáde ní ìwọ̀ oòrùn yóò dé jáde ní ìlà oòrùn tí àwọn ọmọ wọn máa rí oore gbà tí àánú máa wá àwọn ọmọ wọn rí tí wọ́n sọ́pọ́tì mú ìdí yìí. tí wọ́n sọ́pọ́tì mú ìdí mo ń sọ fún yín pé báyìí ló ń ṣẹlẹ̀ ẹ bọ́ sí bíbá ẹ̀ ń ṣẹnu yànmáyànmá sí èmi I will never come online to tell, what, to tell you what I don't know anything about mo ní mo wà nínú fíìmù mo wà nínú group wọn mo wà nínú group justice for Muyideen mo dẹ̀ ń jáde wá mo ń dọ̀ mo ń já yín lè kánná pàkọ́ pé ó ti tó ẹgbẹ́nu dákẹ́ ó tó ẹgbẹ́nu dákẹ́ ẹlẹ́mi ń búlì ẹ̀mí ń búlì Àgbàlá Gabriel ẹ̀ gbádùn and are bullying him You are bullying he is not enough to be your daughter tí ma fẹ́ ṣe kéèsì àgbàlagbà ẹ̀rẹ̀ mo mọ nǹkan tí ma ṣe bọ̀ torí pé mo rí gẹ́gẹ́ bí ọmọ mo dẹ̀ ti sọ táìmù tó yẹ kó máa gbádùn nìyẹn kó máa no kó máa lápíọ́píọ́ àwọn ọmọ ge kiri káàkiri táìmù tó yẹ kó máa lápíọ́píọ́ òun ló mọṣẹ́ tó lọ gbà tó lọ gbàṣẹ́ pásítọ̀ tí ò wá lè dúró sójú kan náà tó yẹ pé bó ṣe ń bẹ́ mọ́ bẹ́wàjì ló ń bẹ́ mọ́ iye ọmọ ìyá àbejì ló ń bẹ́ bẹ́lẹ̀ ló ń bẹ́ tọ̀hún yẹn ọ̀tọ̀ ni wọ́n skádà tí wọ́n mu tọ́ ló ó fún yàn kan lóyún. sẹ́mi ni mo mu lẹ́sẹ̀ lẹ̀ èmi mo mu èmi mo lọ mú kọ́ lọ gbòtẹ́ẹ̀lì àbẹ́mi mo ní kó dádú eh, mú ìdí ìkalẹ̀ dọ̀bálẹ̀ kó máa nà án lẹ́gbàá kẹ́ tó ní èmi fẹ́ mu wálẹ̀ èmi fẹ́ mu àbíṣẹ́ ọwọ́ rẹ̀ ló fẹ́ mu wálẹ̀ ẹ̀yin tẹ̀dẹ̀ advocate tẹ̀ ń patẹ̀ ọmọ ló ti tó ẹgbẹ́nu lọ́wọ́ ẹ mò ń sọ fún yín mò ń dọ́gbọ́n sọ fún yín ẹgbẹ́nu lọ́wọ́ ẹ dákẹ́ stop coming for me, Muyideen the more you come for me, Muyideen the more you put Agbala Gabriel into trouble. gbogbo bí táwọn èèyàn fẹ́ tanná lọ tí wọ́n fẹ́ wò gbogbo criminal part of the kínní àwọn èèyàn try láti gbójú ipe kan settle ẹ̀yin jáde wá ẹ̀ ń bá Muyideen mo dẹ̀ ń pariwo ó ti tó yín ẹgbẹ́nu lọ́wọ́ ó ti tó yín ẹ fọgbọ́n yín sínú kẹ́ lọ fi tán ọmọ yín lé ẹ má kó bá Démọ́lá ẹlẹ́mi ń búlì ẹ̀ èmi fẹ́ ẹbí lé mi kí ni ṣe é gbádùn ṣá. kọ́ má fẹ́ sọ̀rọ̀ property ọ̀rọ̀ owó tí àgbàlagbà tí wọ́n bá fẹ́ bá àgbàlagbà fọ̀rọ̀ criminal part of ọ̀rọ̀ assault yẹn is a criminal offence bó ṣe adopt ẹ̀ tó ṣe prison. ẹ̀ tó da dùbúlẹ̀ tó nà àtàwọn protocol tó nà you think Agbala Gabriel is going to go scot free mi ìfẹ́ mọ lọ́ọ̀yà ẹ̀ mi ìfẹ́ ṣe kíni mi ìfẹ́ mọ lọ́ọ̀yà ẹ̀ mi ìfẹ́ mọ lọ́ọ̀yà tó fẹ́ gbà. mi ìfẹ́ mọ lọ́yà tí Àgbàlá Gabriel fẹ́ fẹ́ gbà mi ìfẹ́ mọ tó fẹ́ mi ìfẹ́ mọ sáà tó fẹ́ gbà tádájọ́ máa fọwọ́ pa lórí pé well done crime tó ṣe tó confess tó fẹnu ara ẹ̀ sọ tó tún tó tún implicate àwọn àwọn protocols ẹ̀ tó tún implicate àwọn tó ń bá ṣiṣẹ́ àbọ̀ ìmọ̀ kó implicate àwọn tó ń bá ṣiṣẹ́ tí yẹ kó sọ lójú kámẹ́rà ṣó yẹ kó sọ níwájú kámẹ́rà páwọn protocol ń wọn mọ̀ páwọn tó ti nà án kóhun tó wà ní wọn á mú òun dà dọ̀bálẹ̀ òun dà dọ̀bálẹ̀ òun fún lẹ́gba òun á wẹ́gba òun á fún lẹ́gba ẹjọ́ tó lọ́lọ́ ẹ̀ṣẹ̀ wo ló ní Muyideen ṣẹ̀wọ̀n ẹlẹ́kọ́lé fúnyàn ẹlẹ́kọ́lé fúnyàn òun àtìyàwó ẹ̀jọ́ ní kínní according to him ó kẹ́ ẹ pẹ̀lú ìyàwó ẹ̀ wọ́n ní èmi tíntín létí àwo gbẹ̀gìrì tójú bá kúrò ń bẹ ọkàn ò ní kúrò ń bẹ ó wá ń react òun àti ìyàwó ẹ wàá wá mú wàá dà ọ̀dọ̀ balẹ̀ ẹ kó lẹ́gba ṣó báwo ló kó ẹ ṣe fẹ́ lé péyàwó ẹ ẹ tún wá gba kọ́kọ́rọ́ ṣọ́ọ̀pù lọ business tẹ́lẹ̀ ṣí fún ẹ fún ní ẹ fún ní brain ẹ fún ní brain torture ẹ tún wá gba kọ́kọ́rọ́ lé lọ́wọ́ ẹ ẹ gba kọ́kọ́rọ́ ṣọ́ọ̀pù lọ́wọ́ ẹ ẹ kó léyàwó lọ́wọ́ lẹ́yìn ìgbà tó ti ká ìwọ àti ẹ̀ lórí bẹ́ẹ̀dì tẹ́ ń bára yín sùn ẹ tún wá fi lúlù ẹ fẹ́ fi lúlù báyé ẹ̀jẹ̀ àwọn wèrè kan wá ló ti gi bojú olóore yín pé kí kí kó tó gbárin mójú olóore tá ń lórí orí òṣì yín pé kó tó gbárin mójú olóore ta ló lólóore kan láyà ṣé mo ìdí ìbéèrè fún oore yẹn in the first place ká ní Muyideen ló fẹsẹ̀ ara rẹ̀ rìn lọ Gabriel Ebi gan lè support àwọn tó máa máa bú pé aláìmoore yan ingrate yẹn ìgbà tó sunkún jò ní tó sunkún lọ bá ó gbà ẹ lọ́wọ́ gbà ẹ lẹ́sẹ̀ wọ́n kò sunkún lọ bá àgbàlá Gabriel ibi iṣẹ́ rẹ̀ ló wà tẹ́ lọ bá ìdí tí mi fi lè support àgbàlá nìyẹn ní ti ẹ̀ lè support ẹ̀ tó dún tó ṣe ò dáa ìgbà tí ò dáa ló wù ẹ tún wá ń lọ ẹ tún lọ ṣe alẹ́ ń ṣe lẹ́ ń kàn mọ́ràn ẹ ń kàn mọ́ràn because nígbà tó bá yá ń sìn do Agbala Gabriel lòun mọ̀ yín rí mọ́ bọ́ ìwà tẹ́ ń wù yẹn ni mo fi mọ̀ pé olórí bu ni ẹ̀ láìkì Démọ́lá because tẹ́ ẹ bá láìkì bó ṣe máa yọ nínú wàhálà yìí tí wọ́n rọra sọ ní tùbínùbí tá a bẹ mú ìdí kó má bínú kí gbogbo ẹ lọ kí kálukú máa ṣe tiẹ̀ kán mọ́ pàdé mọ́ ló yẹ kẹ́ ẹ máa wá